الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى أن ستقطك إليه تسكيه ó ń bẹ nínú iṣẹ́ tí Allah azza wa jalla tó máa fi ń gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ là ó náà níṣẹ́ ìtọ́jú aláàrẹ̀ eléyìí tí àwọn nurses tí wọ́n máa ń ṣe láwọn ilé ìwòsàn kò tàbí ṣùgbọ́n gbogbo ẹni tí ń ṣàárẹ̀ ó bùkátà ẹni tí ó ràn lọ́wọ́ ẹni tí ó dúró tì í ẹni tí ọmọ bá ṣe àwọn nǹkan tí ó jẹ́ kí ìtọ́jú tó ń ṣe fún kó máa ṣiṣẹ́ ìgbà tó ṣe pé tí wọ́n bá gbé aláàárẹ̀ lọ sọ́sítù mọ̀lẹ́bí rẹ̀ wọn ò ní lè dúró tì í níbi gbogbo ìtọ́jú tó máa ń ṣe fún wọn àti ní káwọn sún mẹ́yìn àwọn dókítà àti nọ́ọ̀sì àwọn nìkan ló kù wọn máa tọ́jú wọn iṣẹ́ tó ṣe pé téèyàn máa ń fà níyàn tó dáa ṣe èèyàn máa gba aládá lórí rẹ̀ yàtọ̀ sówó oṣù téèyàn ń gbà òun náà níṣẹ́ nọ́ọ̀sì ọkùnrin ń ṣe bẹ́ẹ̀ lóbìnrin náà máa ń ṣe tó fẹ́ kó ṣe pé lérò ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń wò kóbìnrin nìkan náà ni máa ń ṣe nọ́ọ̀sì iṣẹ́ nọ́ọ̀sì ó ní ṣe pẹ̀lú mímójútó aláàárẹ̀ ṣíṣe àwọn àtọ́jú eléyìí tó wà ní ìkápá àtàwọn nọ́ọ̀sì pé kí wọ́n fún lóògùn pé kí wọ́n pé wọ́n gba ẹ̀jẹ̀ lára rẹ̀ àbí kí wọ́n fa omi sí lára àbí kí wọ́n bá tún ara rẹ̀ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ìdí iṣẹ́ nọ́ọ̀sì rí báyìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé látàrí àmójútó tó péye tó ń ṣe fún aláàrẹ̀ tí mójútó mẹ̀díkà mìíràn kọ́. ó sì máa ń ṣẹlẹ̀ nídàkejì pé nọ́ọ̀sì tí ò láàánú ó ló ti sábàbí sẹ́ni aláàrẹ̀ fi lọ. àbí èyí tó ṣẹ̀ láti nítorí ní kó ṣe kò mójútó ẹjọ́ wẹ́wẹ́ àti òfófó ló ń mójútó tóbi di pé aláàárẹ̀ ń bùkátà kíyèsí kò kíyèsí oníkìyìn òbí di pé mi bọ́ gbogbo oru rẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ ẹ̀mẹ́yìn nọ́ọ̀sì tó lámọ́tótó tó ṣe pé iye oògùn tí wọ́n ní kó fá láàárẹ̀ ó fún kò tó iye tí wọ́n ní kó fún ó fún ju iye tí wọ́n ní kó fún lọ ó fún ju iye ìgbà tí wọ́n ní kó fi fún lọ oníkìyìn tara bẹ́ẹ̀ ọgbẹ́ mi mi gbogbo oru rẹ̀ ló máa ń ṣẹlẹ̀ nọ́ọ̀sì tó yẹ kó láàánú nọ́ọ̀sì tó yẹ kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú aláàárẹ̀ lẹ́jọ́ ni wọ́n máa fẹnu ya pátánì sí la òní ọmọ bó òní ọmọ kàn lábòkù títí tó ń tẹ wọn fèrè pé káà ibi tó ń wá ikọ̀ bọ́ ńlá mu ó wá lè jẹ́ pé gbogbo oògùn tó bá ń fún kò ní mú má tó ń fi hàn ara rẹ̀ lé mà ẹni tí bá ń ṣe irú sẹ́yìn ó láàánú ó láàánú tí bá lọ wò túmọ̀ nínú dictionary bí kan ṣe pé ìtumọ̀ rẹ̀ lẹni tó máa fún yàn lóògùn mu ẹni tí yóò máa tèèyàn lórí àga kan láti wọ́ọ̀dù kan lọ wọ́ọ̀dù kan àìtumọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ ẹni tí ò bá ti láàánú ọ̀yẹ́ kọ́ wọ́ọ̀rù sẹ́fà ẹni tó bá kójú kòkòrò owó ni lọ́ba gbé débẹ̀ ọ̀yẹ́ kó tètè fi sẹ́yìn lẹ́kọ̀ọ́lọ́kọ́ tẹ́lọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa han aláàárẹ̀ lè mà wọ́n láàánú rárá rárá wọ́tọ̀ yẹ pọ̀ láàánú ebi bó ti ṣẹlẹ̀ ní ọsibítù kaniẹ tí ọlọ́sibítù sọ fún wa pé abẹ́rẹ́ yìí o tẹ́ ẹ bá lù pọ̀ mọ́ ntọ́ ń gbé kalẹ̀ yìí tó bá múrú àwọ̀ báyìí jáde ẹnìkẹ́ tó gun fún ọmọ yìí o tó bá mú àwọ̀ míì jáde ẹ má gun fún ọ ẹjọ́ òfò ẹjọ́ wẹ́wẹ́ àdáàbò tí wọ́n ń rò kò jẹ́ kó wọ́n rántí bí ẹni tó gbà wọ́n ṣiṣẹ́ ó ti ṣe pa wọ́n láṣẹ. bí wọ́n ti ṣe ní tí abẹ́rẹ́ bá mú àwọ̀ jáde ẹ̀ gbọ́dọ̀ gun fọ́mọ ńlọ jáde náà gun fọ́mọ ọlọ́mọ lọ́mọ bá nà tọ́ fún ọmọ kú kalẹ̀ dègbà náà wọ́n tètè àgbẹ̀ àbí ẹ́ títí tí èsì bẹ́ẹ̀ tẹ káàbọ̀ títí lọ́la ni ẹ rí i pé téèyàn bá láàánú ọ̀rẹ́ kó ṣe iṣẹ́ yìí wọ̀lá torí pé iṣẹ́ tó ń ṣe ẹ̀yin lè jẹ́ sábàbí àti gbẹ̀mílà tó téèyàn bá wá ń ṣe tí ò láàánú téèyàn ń ṣe iṣẹ́ tí ń ṣe tí ò fọkàn sí ọ̀nà ìdá téèyàn máa jẹ sábàbí àti pa lẹ́yìn náà ẹni tí ń ṣe nọ́ọ̀sì yìí ọwọ́dọ̀ sì bẹ̀rù Allah ṣiṣẹ́ wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kàkà kan mójútó aláàárẹ̀ ilégbè àti ránù ni wọ́n máa ń tàkàrà sẹ́yìn ẹ̀sìn tẹ́jà pé ó ń gán gán gán gán ní tan ilégbè ká lọ síbítù àyìnbáyé nọ́ọ̀sì tọ́ra aláàárẹ̀ mú tó kọ́ máa bọ̀ sùn lọ síbítù tẹ́rù eléyìí yẹ kọ́ máa tẹ̀ ẹni tí ń kú lọ tó tó ráàbù. kí máa sọ pé nìkan ni máa rá obìnrin mu àwọn obìnrin náà máa rọ́kùnrin mu ẹ̀jẹ̀ nọ́ọ̀sì lélẹ́yìn àbápáyìn ọ̀pọ̀ ẹ̀mọ́yé wọn nítorí kó lè bá àrí aláàárẹ̀ gún lábẹ́rẹ́ iná ló ń fi ń wọṣọ tí ń gbogbo ìhòhò rẹ̀ hàn sẹ́mi pé kò ní rí gún lábẹ́rẹ́ àfi tó bá ń jò sínú tẹ́lẹ̀ iná ń bẹnu iṣẹ́ nọ́ọ̀sì ṣé kí wọ́n máa rí ọwọ́ wò iná máa jẹ́ kóríyá fáwọn tí fi gbádùn èyí dàbí ògùn. tòfin wa jẹ́ pé tọ́mọ mi bá wọ̀ tó ń para mọ́ tó ń jọ́mọ mùsùlùmí tí ọmọ rìn hòhó ń di iṣẹ́ nọ́ọ̀sì ẹnìkan ṣe ń ṣe yọ báṣẹ́ ìmú báwo ló ṣe báṣẹ́ ìmú ó dìgbà wọn bá rìn hòhó àbí ó dìgbà wọn bá fi gbogbo ara lẹ̀ tó fi jẹ́ pé nọ́ọ̀sì míì yóò múra dáadáa kó ń lé ẹ máa wò kọ́ máa mùsùlùmí tọ́lẹ́kọ́ ni ọba tí wàá dọ̀ sípítù wọn lọ bọ́ra alẹ̀ lọ́nà ọba bọ́ sínú ẹ̀wù máa ń gbé pé kí ni tẹmọ̀ pé kò ní róògùn fún aláàárẹ̀ àfi tó bá rìn òwò kí ló dé òyìnbó ti lọ tán àṣà burúkú àṣà rádaràda tó fi lẹ̀ ẹ̀yin òye tẹ̀lé màmá wa wo ní wọ́sọ sí òjú yáàdì kan lọ àtòkèdélẹ̀ yáàdì ẹyọ kan àwa ni tẹ́lẹ̀ ló túmọ̀ sọ́lá jù abólùkọ ìyàwó àwọn olórí òwò ọkùnrin tó ń ṣe nọ́ọ̀sì òun wọ ṣòkòtò ó tún wọ ẹ̀wù lé lórí ẹ̀wù tún bo ara rẹ̀ dáadáa ṣé oná ò rí yàgùn lábẹ́rẹ́ ṣé kò rí omi fàṣẹ aláàárẹ̀ lára tó fi jẹ́ pẹ́yìn obìnrin ó rí bàtẹ́yìn bá rí òwò gbogbo pátá wọn gbọ́dọ̀ wà ń ta wọn tó rí nọ́ọ̀sì fèé gbogbo àwọn àtàkàtà tàràdàràdà tó ba àwọn hospital wa jẹ́ wọ́n gbọ́dọ̀ mójútó wọ́n gbọ́dọ̀ mójútó hospital ilé àánú ni hospital ibi tó ti yẹ kó mójútó aláàárẹ̀ ni kìí ṣe ibi tó ti yẹ kó aràn lọ sí péré máa ń dé kìí sì ṣe ibi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀sì tó bá pé méjì mẹ́ta ní wọ́ọ̀dù ẹjọ́ òfò ni wọ́n máa rò ẹjọ́ tí wọ́n kọ́ máa yọ aláàárẹ̀ lẹ́nu lẹ́nu kan bá wá fi aláàárẹ̀ o tó ń ṣàdó àbúkọ́ kọ́ ló fún lálàáfíà ó ní wọn pariwo ń bì gbogbo ẹ̀dá yẹn pankọ́ ṣé òun ẹ̀ sáriwo ẹjọ́ òfò ẹjọ́ àdánù òfófó àdánù ṣé sọ́gbọ̀ sínú. olúwa kó bá tún àwùjọ wa ṣe olúwa kó ká lè máa ṣe dáadáa olúwa kó ká láàánú kọ́mọ́sí wa lọ́ọ́ dàbí kà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astaghfiruka wa atubu